إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀ gbọ́sùn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa ní olùmọ̀nà àti wà ní aláforíjìn bákan náà a ṣe ìkẹ́gẹ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wasallam a ní ìtẹ̀síwájú nípa tíra al'umda fil ahkam ilé tí àfáwa olùmọ̀ olùmọ̀ ni الشيخ عبد الغني بن عبد الواحد المقدسي الجماعيلي رحمه الله تعالى ونيني ìjòkó ẹlẹ́ẹ̀kẹta ilé ìtí ìjòkó àkọ́kọ́ tó kó sínú tẹ́rìjúmọ̀ bàbá náà nípa bí wọ́n ṣe lo ìṣẹ̀mí ayé wọn tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n sì ṣe àǹfààní tó pọ̀ lára wọn ṣáájú kí a tó tẹ̀síwájú máa ló rí ọ̀fẹ́ yìí láti bẹ̀lọ̀ fún àfáwà Sheikh Samir Bon Amin Az-Zuhairi Al-Misri tí ọlọ́wọ̀n bá lè sọ́lá tí ó jẹ́ kárí wọn pẹ́ ọlọ́run kí ó bá wa dá wọn sí lórí dáadáa kọ́lọ̀ kó jẹ́ kí àlè Ummah Islam kásáǹfà ní lára ìmọ̀ wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tíra yìí lókà màtútọ̀ mẹ́ta náà ni wọ́n fi ṣe asùnù tíra yìí so mẹ́tẹ̀ẹ̀ta náà ni al-muhakkik sheikh samir bin amin az-zuhairi òun náà ni wọ́n gbára lé nínú tàkìkì wọn yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ọwọ́ ìbẹ̀rẹ̀ ìsáájú kí a tó wọ̀nyí tíra afáwa Abdul-Ghani al-Maqdisi ìyẹn ká tó ka mọ̀kọ́dímọ̀ wọn ilé tí wọ́n kọ sáájú kan tó bẹ̀rẹ̀ kìtàbù tọ̀hárọ̀ tíra yìí aláǹfààní láti ka ìsìnlẹ̀bí tíra yìí fún wa ilé tí ọlọ́wọ̀n bá ní kí láǹfààní láti gbà á lọ́wọ́ àfáwà Sheikh Imad bin Abdulhamid Aljizi hafizahullah قال الشيخ عبد الله بن أحمد الطول المكي الحمد لله وحده قرأ علي صاحب هذه النسخة ما تضمنته كاملا وهو متن عمدة الأحكام المقدسي للمقدسي في مجالس تجاه الكعبة المعظمة آخرها بعد التراويح ليلة التاسعة والعشرين من رمضان عام 1432 والقارئ هو الأخ الشيخ إمام بن عبد الحميد الجيزي وأعجزته بها وبغيره وقد حصل لي سماعها وقراءتها على غير واحد من شيوخي منهم السيد صبحي البدري السامرائي شيخ بغداد وهو يرويه عن صائقة عن الصائقة وهو محدث العراق الشيخ عبد الكريم بن سيد عباس الأزجي الشيخ علي الحسن عن الخنفوري وهو العلامة المحدث يوسف أبو إسماعيل العزاراوي البنجابي وهو يرويه عن نبيل حسين وعن غيره من مشايخه وممن قرأت عليهم الشيخ عبد الوكيل الهاشمي عن والده عن حسين التالوي عن نذير عن محمد إسحاق الدهلوي عن إشاء عبد العزيز عن والده إشاء ولي الله الدالوي بسنده فصح وثبت وكتب عبد الله بن أحمد الطول وقال شيخنا عماد بن عبد الحميد الجيزي المصري فقد أجاز به الأخ الكريم الشيخ أبو أيمن الننجيري سلمه الله ووفقه ورعاه وعن عماد بن عبد الحميد الجيزي المصري غفر الله ذنوبه وستره وستر عيوبه وحسبنا الله ونعم الوكيل lẹ́yìn ìjáza tí àfáwà ìmọ̀dà jízi tí wọ́n fún mi lórí tíra ń dátìlá káà lẹ́yìn ìgbà tí mo ti kà fún wọn ní ìlú Misra ní ah, eléyìí tí ṣe ah, 15 Rajab ní ọdún 1441 ní ẹgbẹ́ masjidul jami ní ẹgbẹ́ jami al-azhar tó jẹ́ tó wà ní àdàrọ́sà ní Hussein ibẹ̀ ni mo ti ka tíra náà fún ọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ tíra tó jẹ́ tíra hadith kọ́lọ̀ kí ó jẹ́ kí àfáà náà pẹ́ fún alábàrí dáadáa làtífà kan wà nínú ìsinmi ilé ẹ̀rí wípé arọ́wí alẹ́bí yẹ̀rùmíhì aníhù áza al'isnas awáàdìhì alìjáza minhu asheikh abdullahi tó ẹni tí àfáwà imad aljizi tí wọ́n gba ìjáza ìlọ́wọ́ wọn abdullahi tó sheikh ahmed abdullahi tó almaski mọ́kà ni wọ́n ń gbé ara mọ́kà ni wọ́n ẹni tó ní gba ìjáàzà ìlọ́wọ́ wọn àwọn jẹ́ ara mísrọ̀ àwọ̀ àwọ̀ yí pé bóò ni wọ́n ṣe kọ̀lẹ́tì mọ́ra wọn wọ́n ṣe kọ̀lẹ́tì mọ́ra wọn ní wípé àṣẹ ìgbọ́dà jízi tó jẹ́ àpáàtì ní àwọn lọ ṣe umrọ́ bàtọ́lọ ṣe umra wọ́n láǹfààní láti ṣe ìtìbátù lẹ́kọ́ pẹ̀lú àfáwà Ahmed Tum ibẹ̀ ni ọlọ́run ti ní kí wọ́n pàdé wọ́n ká síra ìfún mẹ́rin bidaya ila nihaya wọ́n sì fọ́ ní ìjáza náà kan bá fún wa ọ̀fẹ́ láti lọ sí hajj tàbí láti lọ ṣe ọmọrọ ká gbìyànjú bá a bá ṣe ní kápámọ́ láti ní lẹ́kọ́ pẹ̀lú àwọn olùmọ̀ yálà wọ́n bẹ nílùú mọ́kà ni tàbí àwọn náà wá láti wá ṣe hajj láti àwọn ìlú míì kéèyàn gbìyànjú láti ní lẹ́kọ́ pẹ̀lú wọn kéèyàn sì gbìyànjú láti ṣe àǹfààní tó pọ̀ pẹ̀lú wọn torí pé eléyìí èyẹ́ ti شيء ìbátù اللقاء kọ́ ولو مرة واحدة ولو مرة واحدة marra عبد الوكيل abdulwakil alhashimi asalafi ìgbà tí wọ́n bèèrè wọn pé àwọn àfáà wo ni wọ́n pàdé tán gba ìmọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní àwọn pàdé àfáà wa ahmed shakir ní ẹ̀ẹ̀kan péré àwọn dẹ̀ gbọ́ hadith ẹyọ kan látẹnu wọn hadith kan péré òun ni àfáwà abdulwakil alhashimi òun ni wọ́n gbọ́ lẹ́nu àfáwà ahmed shakir wọ́n tẹ̀ ṣe isbat ẹ̀ẹ̀kan péré náà ni wọ́n gbà láyé àdí ìfẹ́yọ náà ni wọ́n sì gbọ́ lẹ́nu wọn nínú sunan tirimidi wà máa dá wọ́n ìtàn ni ká ṣe umra nìkan tàbí ká ṣe àjì nìkan gbogbo àwọn durus bákan náà àwọn àfáà tí a bá gba ìmọ̀ lẹ́nu wọn pàápàá jùlọ ní haram ni mọ́sí tàbí haram ni mọ́dání ká béèrè pé kí lórúkọ àwọn àfáà wọ̀nyí ká béèrè ká béèrè wọn pé ẹjọ́ àfáà bá ìṣẹ́ bàtà wá ń bọ̀ àwá kírun ní mọ́sálásí kan mọ́sálásí yẹn sheik kan àbẹ̀ tó ń ṣe halkọ̀ àwa náà jókòó torí mọ́síd bá ní mọ́síd yẹn àjókòó so gbàtà wá parí dárúsù mo wá bèèrè lọ́wọ́ ẹnìkan pé àáfàá yìí ta ni àáfàá yìí wọ́n ní àáfàá ni asheik Muhammad Jibril asheik Muhammad Jibril ní alhamdulillah sábàtà nìkan ìjẹ́bọ̀ tí lẹ́yìn ọdún náà ní ìpadà rí àfáà náà mọ̀ táfáà náà fi jáde láyé ní rí àfáà náà táfáà náà fi jáde láyé mọ́ lẹ́yìn ọjọ́ yẹn so nínú àfáà tí èèyàn meet láyé tí èèyàn rí àfáà yẹn ti kúrò bẹ́ẹ̀ tí lọ́rọ̀ pé mo rí wọn lórí tẹlifíṣàn mo rí wọn wájú àdùn ájí mù wáṣára tí wọ́n ń ṣe dárùkù tí mo jókòó bẹ́ẹ̀ so tá a bá ti láǹfààní láti lọ sí rífílà hajj tàbí umura eléyìí náà ká kí ni o káfíkún Sheikh Muhammad Lawal Nasiruddin Albani Zaria ẹ̀ẹ̀kan náà ni mo ní wọn rí láyé wọ́n jókòó báyìí mo jókòó báyìí abúnásílẹ̀ jókòó báyìí àtàwọn ikhwa láti Sudan àjọjọ wà ní jókòó náà abúnásílẹ̀ wá nítorí sí uh, Sheikh Nasiruddin Albani Zaria ìyẹn Muhammad Lawal náà nítorí sí wọn sí ẹ̀ẹ̀kan náà ni ẹ̀ẹ̀kan tájá náà ni so wọ́n ti kó nínú àfá àti èèyàn òní níwájú àníwájú tàbí kéèyàn ti ẹ̀gbọ́n ẹnu wọn báyìí kìí ṣe wípé adójókòó nìkan a tó jọ pé dáwọ́là káàkiri gbogbo jìwárò haram ìbọn kí eléyìí nínú àwọn àǹfààní tó bá ń kayà àfá àti èèyàn ti rí láyé tẹ́ẹ̀ bá jókòó tí wọ́n kọ́ sílẹ̀ tó pẹ̀lú lágbájá pẹ̀lú àwọn ikhwa tọ́lábà so tàbá ti ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ kádàkùn kájọ ká lóore ọ̀fẹ́ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wọ́n wà láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n sì wá sí hajj tàbí wọ́n ṣe múrọ́ tí wọ́n láǹfààní kálukú náà ní ti ń gbé ìmọ̀ rẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ìmọ̀ wọn ó ń bẹ lára wọn ni wọ́n ní eh, alẹ́ yẹ́díkúlù máa sọ ibi yìí ilẹ̀ hammam ìmọ̀ yóò tẹ̀lé ẹni tó ní wọ bedroom ni ẹni màáyí haìtò máa yàmọ́mtú láǹfààrù ni ẹni láyàǹfààrù kàfẹ̀lì kọ́dúrí láìta ìlmàn ojú mi tó nìyẹn àwọn olùmọ́ ní gbogbo ìmọ̀ tó rí ó wù kéèyàn oníláyé gbogbo ìmọ̀ tó bá ti lè sèyàn láǹfààní nínú sàárè kìí ṣe ìmọ̀ so ilé yìí ló ṣe tẹ̀kì ìdí tàkọ́kọ́ yẹn pé tọ́ gbogbo ìmọ̀ tó yóò bá mọ̀ láyé kéèyàn mọ̀ rí pé èyí tí ó sáǹfààní ní inú قال الإمام السعيد الحافظ الفقيه الأوحد الصدر الكبير ناقد الحفاظ تقي الدين أبو محمد عبد الغني بن عبد الواحد بن علي بن سرور المقدسي أدام الله توفيقه وأيامه الحمد لله الملك الجبار الواحد القهار وأشهد لا إله إلا الله وحده لا شريك له رب السماوات والأرض وما بينهما العزيز الغفار وصلى الله على نبي المصطفى المختار وآله وصحبه الأطهار وأما بعد فإن بعض إخواني سألني اختصار جملة في أحاديث الأحكام مما اتفق عليه الإمامان أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم محمد بن إسماعيل بن إبراهيم البخاري ومسلم بن الحجاج فأجبته إلى سؤاله رجاء المنفعة به وأسأل الله أن ينفعنا به ومن كتبه أو سمعه أو حفظه أو نظر فيه وأن يجعله خالصا لوجهه موجبا للفوز لديه فإنه حسبنا ونعم الوكيل الإمام السعيد الحافظ الفتي الأوحد الصدر الكبير ناقد الحفاظ تقي الدين أبو محمد gbogbo àwọn sífàtì yìí àfáàdé wọ́n kọ́ pẹ̀lú ọwọ́ wọn àwọn àwòyí pé pé bọ́ ṣe kọ́ ìsóníwájú nínú sunnah torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àáfà àwọn kì í sábà lóyìn ara wọn pẹ̀lú àwọn alcohol tí ó ṣe ìzáàrù jàlálà àwọn nínú ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ìgbà míì àwọn olùmọ̀ sì máa dè mọ́lẹ̀ tí wọ́n kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ pé lágbájá lágbájá lágbájá ọmọ lágbájá báyìí olùkọ tíra báyìí orúkọ rẹ̀ sì ní gbogbo àwọn alcohol yẹn wọ́n kọ síbẹ̀ wọ́n láǹfààní láti kó síbẹ̀ ní báàbí àkéèyàn ṣe ìzáàrù ni'ma nínú ṣókè kéèyàn ṣe àfihàn ìdẹ̀ra ọlọ́run ọba subhanahu wa ta'ala ní báàbí fáàmọ́ ìdí ní ẹ̀mà sọ̀rọ̀ bíká fàhádìí eléyìí kò sí nǹkan tí ẹgbà ń eléyìí ní abẹ́ wípé ìdára tọ́lọ́wọ́ bá àlékọ́ lábá ṣe fún yàn kéèyàn pàfihàn ìdára náà kéèyàn sọ kò sí nǹkan tí obìnrin ń bẹ̀ tí kò bá ti ní àyìnpá tí ò bá ti ní àyìnpá nínú tàbí ìmọ̀ fẹ́ ṣe àfihàn pé èèyàn ní àkọ́kọ́ àbí èèyàn mọ̀ nǹkan tán ilé kò sí nǹkan tí obìnrin bẹ̀ àti kàtẹ́jámọ̀ wọn fún wa عبد الواحد بن علي بن سرور المقدسي أدام الله توفيقه وأيامه ọlọ́wọ̀n bá àlèkẹ́ ọlá àtúntàgbà àkùnrà àwọn pípọ́ ọlọ́wọ̀n bá àlèkẹ́ ọlá tí ó jẹ́ tí ẹ̀mí kò ń jẹ́ tí wọ́n mọ̀ fi àwọn ṣe tọ́lọ̀wọ̀n tí wọ́n ṣe ọlọ́wọ̀n bá àlèkẹ́ ọlá kó jẹ́ kó gùn lórílẹ̀ àti àwọn ọjọ́ táwọn olò alhamdulillahi malik jabbar wọ́n ní ọpẹ́ ni fún ọlọ́wọ̀n bá ọba tó ṣe wípé òun náà ni ọba tí ó lágbára tí kò sì sí ẹni kankan tó lè ká ọlọ́run ọba lọ́wọ́ kò lórí kankan tí ó bá fẹ́ ṣe òun náà ni àkọ́kọ́ òun náà ni alkọ̀gbáà ayé olóògbé kọ́r mọ̀tẹ́rì náà bí olówé alkọ́r wà ní fọ́kíyà ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni alkọ̀gbáà الإمام بيعكي إنه سرع الاعتقاد والهداية والقهار هو القاهر على المبالغة القهار هو القاهر على المبالغة وهو القادر وقيل هو الذي يدبر خلقه على ما أراد والقهار هو الذي يدبر خلقه بما يريد الإمام البيهقي إنه سرع الاعتقاد والهداية wọ́n ní tí wọ́n máa sọ wípé alkohar wọ́n wá lórí sí bátùn mubalaga wọ́n wà alkọ́ọ̀dìr òun náà ni ẹni tó ní agbára wàkílà wà lẹ́bi yudabbir khalqahu aláàmú arọ̀d wọ́n ní wọ́n sì sọ wípé apá kan náà àwọn olùgbọ́ sọ wípé tán máa wọ́n ni tó sọ wípé kí ni o ó máa ń

wọ́n jẹ́ kọ́yọ́ wípé kí ní ń tó jẹ́ wípé wọ́n kìí sọ wípé wà náà ṣáàdù tó pé wà á ṣáàdù ni wọ́n máa sọ wọ́n ni tó fà náà ní wípé aṣàhádàtù látẹ́kìbálù niyaba aṣàhádàtù látẹ́kìbálù niyaba ìdí tó jẹ́ wọ́n kìí sọ wípé wà náà ṣáàdù ó jẹ́ wípé wa mùsùlùmí náà ni wá àní sọ wípé wà náà ṣáàdù

olórogún bẹ́ẹ̀ni kò lẹ́gbẹ̀ra ọgbùn samawati wal ardi wa ma baynahuma ó ní ọlọ́run ọba tí kapa sánmà àti tilẹ̀ àti tí ń bẹ ní àárín méjèèjì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ al-aziz ọba alágbára ọba kayakaya al ọba tẹ́wùtíyà asẹ́tùrú wà tẹ́wùtíyà sheik roslan sheik muhammad said roslan hafidahullah àbísọ́ nínú mọ̀kọ́dímọ̀ ìfínà àpáàkà kàtírà ìlọ́dọ̀ wọn òun náà ni bàbá sheik muhammad said roslan alimitri alimolofi hafidahullah ara wọn náà ni wọ́n wà nínú àwọn fawaid tí ọlọ́run bá ní kí láǹfà láti dìmọ́lẹ̀ nígbàtí à ń ka tíra ìní ọ̀dọ̀ wọn àwọn ní wọ́n tó láfà látọ̀ fún wa wípé yàtọ̀ wà láàrin alimọ́fírọ̀ àti alghafur àti alghafar wọ́n ní alimọ́fírọ̀ asẹ́tìrú wàtàjáwùzù lílìdùnù ìtí ń jẹ́ alimọ́fírọ̀ wípé ni asẹ́tìrú kéèyàn bó nǹkan wàtàjáwùzù lílìdùnù kéèyàn sí tàmójúkò fún ẹ̀ṣẹ̀ òun náà ni alimọ́fírọ̀ wọ́n ní alghafur aláfíà bí fàrún yẹ́fìrù dùnúbà máa mọ̀ azùmọ́tí yẹ́fìrù dùnúbà máa mọ̀ azùmọ́tí pé wọ́n ọlọ́run ọba òun náà ni ràfún ìtumọ̀ rẹ̀ ni pé yẹ́fìrù dùnúbà máa mọ̀ azùmọ́tí ó máa ń forí ẹ̀ṣẹ̀ jìyàn kò sí bẹ́ṣẹ̀ náà sí wá lè tóbi tó a rí gbogbo sẹ́fẹ̀ tó tóbi tó kéèyàn pa àtọ̀pọ̀ mọ́ ọlọ́run ọba sùn àmọ̀ pàlákì ìrẹ̀lẹ́bọ̀ bẹ́lẹ́bọ̀ bá ti fẹ́ bọ́ ọ̀rẹ́lẹ̀ tó gba ìsìláàmù lónìí sọ́dọ̀ òní borí jìyàn kò sì sí ẹ̀ṣẹ̀ kata tó tóbi tó ẹbọ láyé kò sí bákanáà wọ́n ni al-Ghaffar yaghfiru dhunuba mahama kathurat òun náà ni ẹni tí ma forí ẹ̀ṣẹ̀ jíyàn bó ti wùlẹ̀ kí ẹ̀ṣẹ̀ náà kó sì kíni o àkópọ̀ tó wọ́n ni sallallahu ala nabiyil Mustafa al-Mukhtar kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó bá ṣe ìkẹ́ìgẹ̀ fún ànábíwa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run ọba ṣàfọ̀mọ́ rẹ̀ tọ́lọ́run ọba àlítọ́lá tí wọ́n ṣàlẹ́sà àbáṣẹ́kọ̀ islam hafizahullah wọ́n ni wà sallallahu ni ìtumọ̀ wà rẹ̀ khabaru ni wàtọ́lá bí máàna ṣùgbọ́n nínú ìtumọ̀ a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá àlékọ́ lápé kó bá ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa sahbihi al-athhar àti àwọn ará rẹ̀ tí wọ́n mọ́kànga amma ba'd lẹ́yìn wá gbà náà fa inna ba'd ikhwani sa'alani ikhtisara jumlatin fi ahadith al-ahkam wọ́n ní apá kan nínú àwọn ọmọ ẹ̀yà wọ́n bè lọ́wọ́ àwọn èèyàn àfáwà al-Maqdisi al-Jama'ili wọ́n ni apákanlá àwọn ọmọ ìyá wọ́n bí ìlọ́wọ́ àwọn tí ahadith al-ahkam nípa àwọn ahadith tó ní ìpẹ̀lẹ̀kù pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ní mattafaqu alayhi al-imaman ilé tí al-imam al wọ́n ni sáàtù ọ́nà àjáptúrù ìtùwàdí ìlàtùwàdí mo sì dá ìkan náà ọmọ ìyá tí wọ́n béèrè béèrè mo dá wọn lóhùn rọ̀já lẹ́ni tó ràn kan sheik mohamed fahad roslan wọ́n amali máa gbẹ̀gbẹ̀ nǹkan tí èèyàn fi àmàlì mùsẹ̀fà nínú àwọn iṣẹ́ tẹ́yìn ò tí ìṣe tó wà níwájú máàlì àmàlì wọ́n sọ pé máàlì ìtìkàlì wọ́n ní máàlì àmàlì pẹ̀lú pé èyàn ó mọ̀ ṣiṣẹ́ láti àtìbù nǹkan tẹ́yìn ní ní ọkàn péyàn fẹ́ àtìbù yẹn lọ́la olùtumọ̀ rọ̀já ta'ammulu al-amal fi a'mali al-mustaqbal ma'a al-amal هذا معنى الرجاء واسأل الله أن ينفعنا به ọláwọn bẹ̀lọ́ ọ̀pọ̀lọ̀ jẹ́ kó ṣe wá láǹfààní ọmọ katabahu àtẹ́ tó bá kọ síra yìí a ó sẹ ní àrùn àbúgbọ́ tí wọ́n ń kà á sí létí a ó hàfìzọ̀hù tàbí ó ti ẹ̀ha sórí ni a ó náà zọ̀rọ̀ fi àbó ti ẹ̀wò pé ah, ah, ni o ni eléyìí júwe pé àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n máa ń ní àánú púpọ̀ lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn wọ́n ayẹ jẹ́ aláwọ̀ ọkọ̀ ní sọ́ni wájú yìí wọ́n ní kọ́lọ̀ ó ṣe ní fìtorí ti ẹ̀nìkan mú ti bá lè fọ́ọ́sí làdẹ́yìí ọlọ́ọ̀bá àlítọ́lá kó fa ìdánwò hasbuna torípé ọlọ́ọ̀bá òun nìkan lọ́ba ká agbára lé ó sì ti tó wa fani ìmọ̀lúwàkí mọ́ndàlá ọlọ́run ọba tó tó gbára lé o eléyìí onímọ̀kọ́dímà ráńpẹ́ tí al-Imam Al-Albani al-Maqdisi tí wọ́n kọ síwájú tó jẹ́ ọ̀rọ̀ àkọ́sọ ní kan tó wọnú àtírà náà wọ́n ṣe ìṣirọ́ ipé ogbà àdí ìsáwọn ohun wa nínú tírà rẹ̀ ó gbúdọ̀ jẹ́ mọ̀tàfàkọ̀ àléhí ash-Shaykhan èyí tí àfáà Bukhari tí wọ́n panu pọ̀ pẹ̀lú àfáà muslim tí wọ́n gbé jáde wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n yapa ìṣirọ́tì láwọn àyè kọ̀ọ̀kan pé pé ìgbà míì wọ́n mú hadith wá tó jẹ́ wípé kìí ṣe mọ́ Bukhari àti muslim ni wọ́n panu pọ̀ gbé jáde yálà wọ́n lè mú wá ń gbà jẹ́ pé mọ́ Bukhari nìkan tí wọ́n mú muslim ò ní gbà wá ìgbà míì tí wà tí wọ́n ṣe pa sí ilé ìtasọ̀ ìtún tí ó jẹ́ wípé àtọ̀lẹ́gbọ́ muslim nìkan ni wọ́n ti gbà wá tí wọ́n Bukhari ò ní sínú àwọn tí ó gba ọ̀rọ̀ ìwà tó túnmọ̀ sí wípé wọ́n ṣe khuruj ánìlẹ̀ ishtirat tí wọ́n ṣe tánjùkú tó bẹ̀rẹ̀ tíra náà رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية وفي رواية بالنجات وإنما لكل مرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى من هاجر إليه آه وبرأ رأي pẹ̀lú wíwọlé pẹ̀lú hadithi àfáwà Umar bin Khattab ilé tí ó gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ síra wọn al-Imam al-Bukhari inú Sahih Bukhari tíra yìí náà ni àdífì náà ni àdífì àkọ́kọ́ tí wọ́n fi wọnú tíra wọn tán fi bẹ̀rẹ̀ tíra hadith náà ni hadith àkọ́kọ́ àwọn olùmọ̀ wọ́n ní kí ló fà á tó fi jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ hadith yìí náà ni wọ́n ti máa bẹ̀rẹ̀ tíra wọn wọ́n ní nǹkan tó fà á ní wípé yóò máa jẹ́ wípé wọ́n tún rárá wọn létí wípé gbogbo ṣẹ́ tí wọ́n bá máa ṣe pátá kó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àníyàn torí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala

aṣlù ni nínú àwọn òṣùlù ẹ̀sìn wa tó ṣe wípé ó ní ìpìlẹ̀ gbogbo tọ́fẹ́ máa sọ́nù tíra yìí gbogbo sẹ́tì yẹn bá ti ṣe tí ò bá ti sí lábẹ́ kọ́lọ̀ lọ́hùn ọ̀kọ́lọ̀ rọ̀sùn ìsẹ́yẹ̀ òní sọmọ kankan bákan náà tí ò bá ti ní ìkìláàf pé torí tọ́lọ̀ ọba nìkan lèyẹn ti pé tí ò bá ti nínú sẹ́yìn sàǹfààní tí ìkìláàsì wà nínú iṣẹ́ tó tẹ́ torí tọ́lọ́run tí ó sì ń ta bá à ń bẹ̀ tó fi tẹ̀lé súnà àbẹ́ni sọ́lá sọ́lá ọlọ́run nígbà tí mo ta bá àbá wà ń bẹ̀ tó fi kọ́ṣà àbẹ́ni sọ́lá sọ́lá tó so méjèèjì wọ́n ọjọ́ ṣe kí ni wọ́n jọjọ́ ń lọ pẹ̀lú ara wọn ni al a mọ̀ ṣe ìhánà púpọ̀ pẹ̀lú tíra fáwà Salim al-Ghazali hafizahullahu ta'ala àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n yọ bí one word answer one word one word one word ẹyọkọ̀kan wàfí so that yóò lè fún wa ní orí ọ̀fẹ́ láti mọ́ de àwọn fàwáìdì rẹ̀ láti mọ́ láti mọ́ dìí mọ́lẹ̀ wọ́n látọ̀dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu tí ọlọ́wọ̀n bá lè fẹ́ láti ọba ayọ́nù sí Umar ibn Khattab wọ́n ni wà sáà ní khulafa'il muslimin wa amirul mu'minin wọ́n lò náà ni nọmbà 2 tó jẹ́ khalifa àwa mùsùlùmí òun náà sì ni amirul mu'minin abu hafs kúníyà umar bin khattab òun náà ni abu hafs abu hafs nínú àwọn orúkọ tí àwọn lárúbáwá tí wọ́n ń pè kìnìún òun ni abu hafs kìnìún ó ní orúkọ tó lé ní 300 ọ̀dọ̀ àlárúbáwá kìíní ní Abu Hafs Layth kìíní ní jẹ́bẹ̀ Asad kìíní ní jẹ́bẹ̀ Kọ́sùwárọ̀ kìíní ní jẹ́bẹ̀ Gadonfiru kìíní ní jẹ́bẹ̀ àtàwọn orúkọ tó pọ̀ bẹ́ẹ̀ lọ almost 300 lórúkọ tí kìíní ń jẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá orúkọ tí Abu Hafs àbá máa ń pè tìmí Abu Hafs tìmí a máa ń pè ní Abu Hafs Umar bin Khattab Umar ọmọ Khattab bin Naufal bin Nufail ọmọ Nufail bin Abdul Uzza ọmọ Abdul Uzza bin Rabah bin Abdullah bin Qurt bin Razah bin Adi bin Qab bin Lu'ay bin Ghalib bin Fihr al-Adawi al-Qurashi radiyallahu kana min ashrafi quraish wọ́n ní ó jẹ́ ìkan nínú àwọn àbí ní inú ìran quraish yẹltẹ́kì nasabuhu ma rasulillahi fi qab bin lu'ay wọ́n ní umar àtànábì wọ́n papọ̀ nínú ìran wọ́n papọ̀ lọ́dọ̀ qab bin fi sanatul khamisa min al-ba'sa ní ọdún karùn-ún tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ wàkílà sáàdìsà wọ́n sọ wípé agbóhùnsá ń dájú ní wàkílà sáàdìsà wọ́n sọ wípé ọdún kẹfà ni apákanú àwọn muwarrikhun wọ́n sọ pé ọdún kẹfà ni wàláàzàmà rasúlọ́láhì sallallahu alaihi wa alihi wasallam safaran wa hadara wọ́n ní Umar bin Khattab radiyallahu anhu wọ́n ní ó wà pẹ̀lú ànábì gbogbo tó bá wà ní orírin àjò wà hádọ́rọ̀ àtìgbà tí bá ń bẹ́lé wà áhà Rasulullahi sallallahu alaihi wasallam bainahu wa bain Abi Bakr Siddiq ànábì sallallahu alaihi wasallam ó ṣe mọ̀ áhọ́ pẹ̀lú òun àti àfáwà Abu Bakr bá yóò sí فكان وزيري فكان وزيري صديق لرسول صلى الله عليه وسلم àmìjẹ́jì amúgbálẹ́gbẹ̀ẹ́ òdodo ni wọ́n jẹ́ fún anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam وكان يقول فيهما ànábì sọ́lá àsọ́lá mọ́ sọ fún àwọn méjèèjì wípé hádá ní àsámi wal-basar ànábì mọ́ sí àfáwà Abubakar bẹ́ẹ̀ anábì sọ wípé ààrá ní àtàmúrò wàlbàsọ̀ àwọn méjèèjì ẹnìkan ni sàmúrò ẹnìkan ni àlbàsọ̀ ẹnìkan ni ìgbọ́ràn ẹnìkan ni ìríran anábì mọ́ ń pè àfáàwà Abubakar àti àfáàwà Umar mọ́ ń kúrò bẹ́ẹ̀ torí pé kí ni wọ́n ní àjọṣepọ̀ dáadáa wọ́n ní gbogbo ogun tánàbí sọ́làsọ́là ń jà pátá gbogbo ẹ̀ ní àfáwà Umar ò ní wọ́n jẹ́rìí ilá sáfàrà lè hijira ṣùgbọ́n àfáwà Umar kò sí níbẹ̀ nígbàtí ànábì àti àfáwà Abubakar tí wọ́n jáde ní ìlú Makka tí wọ́n ń ṣe ìrìn àjò lọ sí ìlú Madina àwọn méjì yẹn náà ni wọ́n bẹ nínú gáàmù annabi sallallahu alaihi wa alihi wasallam àti àfáwà abubakar umar òsìnú wọn so lẹ́yìn ìrìn àjò ẹyọ kan yìí ilé ìtókù gbogbo ẹ̀rí àfáwà umar òun ni wọ́n jẹ́rìí wọ́n ni yẹ́lì khilafata ba'da siddiq radiyallahu anhu ni àfáwà umar wọn khattab àwọn ni wọ́n jẹ́ abubakar ni tí wọ́n papòdà bi ahdi minhu pẹ̀lú àsọtẹ́lẹ̀ látọ̀dà fáwọn Abubakar kọ̀kọ́ ọmọ bí i àkẹ́rù kí á ní bàdà wọ́n ní àfá àwọn Umar ọmọ Khattab ó dúró dáadáa lẹ́yìn ìgbà kí àfá Abubakar tí ó lọ tán ó dẹ̀ ṣe àlámọ̀ àlùmọ̀ yìí ó sí lọ́tún ní ti dáadáa ọ̀tàfàkù alátẹ̀sùmíyàtì bẹ́ẹ̀nà ìhàkì wal-bāṭil bí ìsìláàmù torí pé ìsìláàmù àfọ́ abúbákiri olólọ́wọ́ bá subhanahu wa ta'ala olólò ní sábàbí láti fòpinya sí irọ́ àti òdodo haythu kana ìsìláàmù rú ìzánì torí pé ìsìláàmù rẹ̀ ọlọ́wọ́ bá nìkanlá ó fi bu ìkún àwọn mùsùlùmí àti ìsìláàmù lápapọ̀ azarallahu bí ففي صحيح البخاري إنه سرع فاعل البخاري بخاري عن عبد الله بن مسعود أتدع عبد الله بن مسعود رضي الله عنه قال قبع عليه قال وصيبه ما زلنا عزة منذ أسلم عمر وني عفا عبد الله بن مسعود صيبه أعبو آية لن تيوري láti gbà tí àfáwà Umar tó ti gba Islam wọ́n láwọn fàbọ́ ìlú jama wọ́n mọ̀nàtìbù wọn ti pọ̀ àláha wà àgláha wa àfùdọ́lù ha èyí tó lájú náà àwọn láì èyí to lóore jù náà na láì èyí tó wọ́n jù tí anna sallallahu basharahu bil janna allah akbar èyí to lọ́lá jù na àwọn láì tí ó sì fowó rà umar anábì sallallahu alaihi wa sallam anábì fún wọn ní òdòdó sí ọmọ àlìjẹ́mẹ̀ ni wọn ẹ̀rí nǹkan àwọn tí wọ́n ti gba sàtífíkẹ́tì àlìjẹ́mẹ̀ táwọn tó ṣe kíni wọ́n tó kú láyé àbẹ́láwọn bá subhanahu wa ta'ala kó jọ ó jẹ́ kí àwa náà kí á tán sórí Islam واستشهد رضي الله عنه في مسجد رسول الله فجرا wọ́n ní àfáwà Umar ọmọ Khattab wọ́n ṣe kò ń gẹ́ ikú wọn pẹ̀lú ṣàhádà wọ́n kúkú ṣẹ̀yídí ní alfajari ní sófì nínú àṣùgbà ní wọ́n kí lọ́wọ́ lọ́jọ́ náà haythu ta'anahu abu lu'ata al-majusi la'anahu Allah wọ́n ni abu lu'ata al-majusi ológun wọn ní ọkọ̀ ọlọ́run bá alìkọ́lá ó bá parí ibi dandan ọlọ́run bá alìkọ́lá ọlọ́run bá parí rẹ̀ lórí abu lu'ata al-majusi wa huwa yusalli lẹ́ni tó ń kírun lọ́wọ́ wà kọ̀dù kábàrà ní sọ̀lá sí fàjọ̀ wọ́n ni àwọn àwọn wọ́n ti ṣe takbiratul ihram ní àdìbà ìbàkínà ní zulhijjá ní 26 oṣù zulhijjá tí ṣe oṣù hajj sanata talatin wa ishirina min alhijra ní ọdún kẹtàlé ní ogún ní ìjírọ̀ nabiwa muhammad sallallahu alaihi wa alihi wasallam wa dufina ma'a sahibayhi النبي صلى الله عليه وسلم أبي بكر رضي الله عنه في حجرة عائشة رضي الله عنها ولي وسوسي أجباء àwọn ààyò wọn méjèèjì wọ́n sí wọ́n sí nínú ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam àti àfáwà Abubakri radiyallahu anhuma wa ani sahabati ajma'in a ìyẹn nínú yàrá ìyàwó Aisha radiyallahu anha kọ́lọ̀kọ́ bá yẹn tí wọn fàkánà khilafatuhu ashara sinin wa sittata ashur wa ayyam wọ́n ní gbogbo ọdún tí a fà wá Umar ibn Khattab tí wọ́n fi jẹ́ aláṣẹ tí wọ́n fi di khilafa Islam mú ọdún jẹ́ ọdún mẹ́wàá àti ó bá ṣe àlékún ìkẹ́ ìgẹ̀rẹ̀ fún àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam torí wípé omi wọn kọ́ ni wọ́n fi rin igi Islam ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi rin igi Islam tí wọ́n lọ́lá lọ́yè ẹ̀jẹ̀ wọn ò ní wọ́n fi rin àwọn ni wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ànábíwá Muhammad sallallahu alaihi a ní ìgbàtánábí sallallahu alaihi ṣe khutbah lọ́wọ́ wọ́n ni innamal a'malu bin إنما الأعمال بالنية إنما تفيد الحصر wani anábi sallallahu alaihi wasallam sọ wípé dájúdájú gbogbo iṣẹ́ yóò mọ̀ bẹ pẹ̀lú àníyàn àníyà al'azmu ala al-ibada taqarruban ila Allah àníyàtú al'uwa iya al'azmu ala al-ibadati taqarruban ila Allah wọ́n ní ìṣe ń jẹ́ àníyàn òun náà ni al-azmu ìpinnu alal ibada lórí pé èèyàn fẹ́ ṣèjọsìn taqarruban ila Allah pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa fi riwayatin ní bin Um, àwọn olùmọ̀ wọ́n ṣe àtútúnu tó pọ̀ nípa wípé kí ló dé tí ó fi jẹ́ al'amalu bin niyyat tí ló tó jẹ́ al'amalu bin niyyat wọ́n ní tó fà ní wípé tá a bá sọ wípé innamal a'malu bin niyyat wọ́n ní gbogbo iṣẹ́ lápapọ̀ yóò mọ̀ bẹ pẹ̀lú àwọn àníyàn wọn wọ́n níṣẹ́ mọ̀ wípé àníyàn yìí lọ́kàn kálukú náà ló wà fàyẹ̀síhù jámùhà bí nìyà àníyàn ti ní kásọ̀ sí tẹ̀ àníyàn tẹ̀ ilẹ̀kùn tẹ̀lú ní gbogbo bá ṣe wà pàṣẹ jókòó ní ṣe àníyàn wa lórí àwọn àlàámọ̀ rí kọ̀ọ̀kan ó lè yàtọ̀ síra wọn ó ti ẹ̀yàtọ̀ ní so eléyìí wọn ni tá bá mú wá ní nìyà kátù bẹ́ẹ̀ pé àmọ́lú bí nìyà àwọn iṣẹ́ wó mọ̀ wà pẹ̀lú àníyàn wọn ló lọ bẹ́ẹ̀ tàbá ìsọ̀ wípé àmọ́lù bí nìyà wọ́n ní ó lọ bẹ́ẹ̀ torí wípé àmọ́lù mọ̀kútẹ́lifà iṣẹ́ ó pọ̀ ó sì yàtọ̀ síra wọn so fàyẹ̀sí fún jámù rà ó lálàáfíà tàbá ní jámù torí pé iṣẹ́ pọ̀ ìrún iṣẹ́ ni ààwẹ̀ iṣẹ́ ni sàká iṣẹ́ ni jihad iṣẹ́ ni gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn pátápátá alal afrod ẹni tó iṣẹ́ tó pọ̀ so fáyẹ̀ sẹ́fù jamu ha lọ́tù wá ní al'amáàlù tọ́ ètò ara lórí al'amáàlù di ní yàǹkọ́ tó ń jẹ́ mú pọ́ọ̀dù wọ́n ní fáyẹ̀ sẹ́fù dáàlìkà àìdán wọ́n ní yẹn náà ó wọlé kò sí nǹkan tó burú ń bẹ nítorí wípé gbogbo àníyàn tí ń bẹ lẹ́ẹ̀mí gbogbo ayẹ pátápátá mahalu ha wá nínú àwọn ìkọlù fatahada ọkàn náà ni ó di ẹyọ kan tá bá mú wá ní pé innamal a'malu bin niyya mufrad innamal a'malu bin niyya damu jámù nípa wípé indikálukú ti sọ́kàn pọ́ ó yàtọ̀ síra wọn múfúrádì nípa wípé mahaluha alkọlì ilé àníyàn náà níbo òun náà ní ọkàn bó ti wá wà yẹn bá níyàn ti wá wà wọn inú ọkàn náà ní mọ́ wà mo sọ mọ́ wà wọn àyídà àyí sọ síta

èyí tá a sọ tẹ́lbíyà ní nígbà tàbátàdé abẹ́ tí wọ́n wá sí Allahu Akbar tẹ́wọ̀n tí àdágbàdà ààrẹ sọ sínú ààrùn sókè náà a sọ síta alàlẹ́ àkọọ̀lù lé tí ara wa ó mọ̀ gbọ́ alàlẹ́ àkọọ̀lù so tó túnmọ̀ sí wípé kò sí ìsìsìnáwò kankan fún àníyàn wípé ibìkan láti wí sókè ibìkan láti ló wà láti wí sókè pátá ó ti ti ta fún ìràpapọ̀ tí wọ́n fẹ́ káṣe pápá gbòtù rẹ̀ fún mi so nítorí náà mahalluha alkọlù wà ní nàmà ní kò lè mú ìmọ̀ náwà gbogbo tí kálukú bá ti dà lánìyàn tó ti sọ́kàn àìmọ̀ ọkọ̀ọ̀dù tí kálukú bá ti wà látó ti dà lánìyàn rẹ̀ òun náà ni láádá tí ó gbà òun ni ó ṣe gbèdéke láádá tí ó gbà lórí àníyàn tí ó bá ní lẹ́nu àmọ̀kánà ti jìrọ́tù hú ila ẹni tí ó bá ṣe ìrìn àjò hijira nítorí tọ́lọ́run wa rasulihi tó sì fi tẹ̀lé àṣẹ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam niyyatan wa qasda fa hijratuhu ila Allahi wa rasulihi hukman wa nítorí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó pa ànábì sọ́lá àlọ́sọ́lá láṣẹ tó kó sí ìrìn àjò láti mọ́kà lọ sí ìlú madina tó ṣe ìrìn àjò nítorí ẹ̀ tó ń tọ́ sí ti tẹ̀lé muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ti tàníyàn àti àdìtọ́kàn fa ila Allah wa rasulihi ìrìn àjò rẹ̀ yóò máa dá ìdájọ́ ìrìn àjò rẹ̀ yóò máa dá lórí tọ́lọ́run àti ti Ànábì sallallahu alaihi wa sallam ọmọ kánà ti jọrọ́ tó ila dunya yusibuha ẹnikẹ́ni tó bá ṣe ìrìn àjò ń torí ayé àwìmọ̀rá àti yẹ́tàzọ̀gbọ́jú ha àbó ṣe ìrìn àjò nítorí obìnrin kan yẹ́tàzọ̀gbọ́jú ha ó ṣe ẹkórí fẹ́ fa ìjọrọ́ tó ila ma hajara ilayhi ìrìn àjò rẹ̀ ìrìn àjò lé lórí kíṣọ̀ kan wà tí àwọn èèyàn wá wọ́n pè ní kíṣọ̀ tó muhajiru bintu Qais kíṣọ̀ wọ́n ni arákùnrin kan wọ́n ni ó fẹ́ obìnrin kan ó wá wá mọ́ta àwọn olùgbóbìnrin yẹn ó ti lọ sí hijira ó wá torí obìnrin yẹn ó náà wá Madina wà sí àgbà olùkọ́ ìta ó ti lọ mọ̀dínà òun náà tó jára mọ̀dínà òun náà bá gbé ó bá dìgbà ó bá di agbọ̀n òun náà bá gba ìlú mọ̀dínà lọ nígbà tó lórí mọ̀dínà ó rí olùkọ́ níbẹ̀ ó sì fẹ́ orí fẹ́ wọ́n ní kíso yìí kíso tó sọ̀fẹ́ ìtàn tó lálàáfíà ní ìtàn yìí lálàáfíà walakin laysa lahu alaqa bi wurudi hadha al-hadith ṣùgbọ́n kíso yìí lẹ́yìn tàbí àlàkọ̀ ìwòrò dẹ̀ hàlẹ̀ ìhàlẹ̀ kò sí ní ìtàntàn tí wọ́n sọ wípé sórí ìtàn yìí ni ànáàdì fi sọ hàlìhì kò sí ṣùgbọ́n kábẹ́ lọ mọ́ àdíṣù nínú mọ́lá àmọ́ olùbí ní àti lọ́rùn ilé kò sẹ́rì kankan fún atal an àti ilẹ̀ kankan tó sọ wípé nítorí ìtàn ọkùnrin yìí ó ní sábàbù burú àdíṣì kò síbi kankan sí àtúríkà bẹ́ẹ̀ ilé òun náà ni èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ arínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n tẹ̀rì sínú nǹkan wọ̀nyí tí wọ́n sọ wípé ìtàn yìí torí rẹ̀ ni ànábì sọ́lá sọ́lá ń fi sọ hadithi innamal a'malu bin niyyat ilé tó tẹ̀wọ̀n jù òun náà ní wípé ìtàn yìí kò ní àlàáfọ̀ kankan pẹ̀lú hadithi innamal a'malu bin niyyat àfáwà ibn Daqiq tí wọ́n fi ṣẹ́rù tíra Umdatul Ahkam wọ́n ní tábàtọ̀ ipé hijira márùn-ún hijira alákọ̀ọ́kọ́ min Makkata ila al-Habasha hijira alákọ̀ọ́kọ́ rẹ̀ táwọn tàbí ṣe wọ́n ṣe hijira láti Makka lọ sí ìlú Abyssinia ní Ethiopia ẹlẹ́ẹ̀kejì ní mọ́kàtà ilẹ̀ Madina wọ́n ní láti ìlú mọ́kà lọ sí ìlú Madina ẹlẹ́ẹ̀kẹta hijiratul fadail ila nabi sallallahu alayhi wa sallam li ta'alim shara'i ad-din wọ́n ní hijira ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tí wọ́n ṣe wá sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam láti wá kọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn Islam bákan náà ẹlẹ́ẹ̀kẹrin hijratu man aslama min ahli Makkah li ya'ti ar-rasul wọ́n ni summa yarju ila Makkah wọ́n ni hijira tí àwọn ará Makkah àwọn tó gba Islam náà ara tí wọ́n ṣe wọ́n láti wá sọ́dọ̀ àdéhùn sọ́lá sọ́lá nínú Mẹ́dínà ilẹ̀ náà wọ́n fà padà sí ìlú Mẹ́kà àwọn òwúlẹ̀ tí wọ́n Mẹ́kà ni wọ́n gbé wọ́n ṣe jíra lọ sọ́dọ̀ sọ́lá sọ́lá wọ́n ìlú ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní ṣe hijira pẹ̀lú ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó bá kọ̀ fún wa ká mọ́ ṣe ká jìnà sí òun náà ni ìjìra ilẹ̀ karùn-ún kọ́lá sọ́yìn zubda àfáwà salim alìláàrí tó wọ́n kọtíra zubda tó afham wọ́n ni kọ́ọ̀lùhú wa ay fa hijratuhu ila Allahi pé gbólóhùn tí anábì sallallahu alaihi wasallam sọ wípé ìrìn àjò rẹ̀ yóò máa dá lórí ti ọlọ́run àti anábì sallallahu alaihi wasallam wa rasulihi ayé muhammad wal murad an yuhajira ilayhi fi hayatihi wọ́n ní tí wọ́n bà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní pé kí ni linasrihi wa tawqirihi wa ta'allum minhu kí o ń tọ̀hún kó lè bá wà pẹ̀lú ànábì nípa ríran iṣẹ́ ìsìn ọlọ́run ọba lọ́wọ́ bákan náà àti ìmọ̀ bàbára ànábì sallallahu alaihi wasallam wa ta'allum minhu bákan náà láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìsìn lọ́dọ̀ báàdà wà fáàtì yìí ṣùgbọ́n ìjírá lẹ́yìn pàtàkì sọ́là sọ́là tó papòdà tán an yóò ha jìrọ ilẹ̀ àti báyìí òun náà ni kéèyàn ó ṣe ìjírá lọ́sọ́dọ̀ àwọn sàábí ànáni sọ́là lọ́sọ́là wà òǹtọ̀ ifatul mansura àwọn sì ní ikọ̀ tí wọ́n yege tí náà ni àwọn ahlu sunnati wal jamaa pẹ̀lú ògbọ́ràn ọ̀rọ̀ subhanahu wa ta'ala tí ó bá di ìdòkó tó ń bọ̀ áta àwọn fikihiyat ilé tí a rí nínú hadithi a Umar bin Khattab radiyallahu anhu hadithi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní hadithi hadithi hadithi fardu gẹ̀ríb ni hadisu fardu gẹ̀ríb ni so kí ṣe mutawatir pápá àwọn ìṣẹ̀lẹ̀ kúmà ilé ìtún fẹsẹ̀ ilẹ̀ ìgbó pé hadisu fi ṣe mutawatir so ilé ibi tí a ti dúró ní pẹ̀lú ọgbọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gbà ní ìjọsìn lọ́wọ́ wa tó sì dára sí ìjì ìjọkó tí ó ń bọ̀ lọ أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصدق الله السلام عليكم ورحمة الله وبركاته